Yeah. So, okay, kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Queen Abọ́sẹ̀dé. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abínibí FM nílé lóko ní gbogbo tẹ̀tí ń gbọ́ mi. Ìpè apẹ̀wò ọdún ẹ̀mí wáyé ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Lágbára Ọlọ́run eléyìí ò ní já ṣe mọ́. Gbogbo ẹ̀yin aláwọ̀ ẹ̀yin múmìnì àti múmìnì òdodo ẹ kú òǹgbẹ o ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀ o lágbára Ọlọ́run tí ọdún ìgò ní já ṣe fún gbogbo wa wọn ní dúró ṣẹ́jú kan fún wa o à ní rí wàhálà ní rí dààmú ohun tó jẹ́ kí n fẹ́ ṣe fọ́nrán ìpòjú pé mo lọ wo owó mo wo dollar rate ìgbà tí mo wò ó ó ti já wálẹ̀ gan-an a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ó ti fẹ́ máa bá owó wa mu díẹ̀díẹ̀ Ọlọ́run á túbọ̀ jẹ́ kí ó bá owó wa mu kí náírà wa kóun náà lọ sókè àmọ́ ohun tó wá ń dùn mí tí mo fi ń sọ eléyìí ni pé bí ọlọ́ṣẹ́ bá máa wí á ní dọ́là bónígàrí máa wí á ní máa wí wọ́n á olómi gan pure water wọ́n á ní dọ́là kí ló ṣẹlẹ̀ kí ló dé gan-an ìjọba ò ní wá lára àwa gangan là ń nira wá lára torí kí nìyẹn bí mi nígbà mo wo dọ́là rẹ̀ tí mo rí gbà ah, ó ti wálẹ̀ mo níwọ̀ ọlọ́run ò ṣe o á lọ bèrè àpò sìmẹ́ǹtì ṣebí ṣe náà sọ pé ńgbà dọ́là bá ti wálẹ̀ àpò sìmẹ́ǹtì ó wálẹ̀ a bẹ̀rẹ̀ sí ra àpò sìmẹ́ǹtì láti four hundred four hundred kí ni two hundred naira wọ́n tẹ̀sí ta ní one fifty kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di four hundred kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di six hundred kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di one thousand kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di one thousand five kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di three thousand kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di four ó di five ó di five five ní ìsìn báyìí nine thousand one hundred ìyẹn ní pé ẹni tó bá máa kọ́lé kò lè kọ́lé mọ́ báyìí ṣé gbàtẹ́ ìwọ̀n tẹ̀ tí ìjẹun kánú ló fẹ́ máa sọ fún fẹ́ kọ́lé ṣé bẹ́ẹ̀ tó bá jẹun kánú ló ń kọ́lé ẹni bá jẹun kánú ló ra blọ́ọ̀kù ní ìsìn báyìí mo rí blọ́ọ̀kù kan tí àwọn iléeṣẹ́ kan ṣe mo forúkọ bọ̀ wọ́n láṣìírí o bí wọ́n ṣe di blọ́ọ̀kù yẹn mú báyìí àfi túkẹ́ ṣe ló tú ó túká ni ìyẹn ní pé wọn ò fi sìmẹ́ǹtì sí rárá iyẹ̀pẹ̀ nìkan náà kàn bù náà lẹ̀pọ̀ papọ̀ mọ́ra wọn tó dà sínú agolo wọn yẹn tó wá dorí ẹ̀ kodò wọ́n kàn fọwọ́ bù báyìí nípa ẹ jẹ́ káwọ́ kó ṣe lé sí wọ́n yẹ fọwọ́ ṣe báyìí àfi kù kù kù ṣé mo bá àlà ń ṣera wa bẹ́ẹ̀ sì rèé ìbùkún ọlọ́run ló mú ní là láì fi làálàá kún bó bá wo ọwọ́ mọ́jà tó ti torí pé bóyá wọ́n ní nǹkan wọn òwò náà wá gbówó lé bó o bá pa owó yẹn tó o bá fi ṣe nǹkan gidi nǹkan ẹ máa wò pé ẹ kí ló ń sọ yẹn irọ́ ló ń pa bẹ́ẹ̀ ni irọ́ kọ́ torí pé ọlọ́run máa ń fi bùkún sí nǹkan tẹ̀jà bá ṣe kì í ṣe kìràkìtà tá à ń ṣe la fi ń lówó lọ́wọ́ ìbùkún ọlọ́run ni bó bá jẹ́ pé omi lásán ló bá ń tà ẹni tó ń ta omi ó lè bẹ́tẹ̀ tó ń ṣe wàhálà lójú méjèèjì tó máa lọ láti òru tó máa tún wọlé lóru ó lè bẹ́tẹ̀ lọ́nà mẹ́wàá kí ló dé tá a wà ní sùúrù káyé sọ̀jọba lẹ́nu ìjọba ìjọba ìjọba àwọn ìjọba wa ń gbìyànjú èyí táwa gbogbo ń ṣe fúnra ara wa òun lójú òun ẹ̀yẹ lọ́gùn dọ́là o pounds ju dọ́là lọ o ẹ ẹ máa pariwo pounds rí yìí tí ẹ gbọ́ kán pariwo pounds létí mi àbí kán pariwo euro rí àfi dọ́là àfi bí àfi ṣe pounds ó ju dọ́là lọ euro ó ju dọ́là lọ kí ni dọ́là ṣe fún gbogbo yín kí ni dọ́là ṣe ẹ jọ̀ọ́ gbogbo àwọn ọlọ́jà epo tún wá wọn yẹn ní kí ló ṣubú tẹ̀hún a sì máa parọ́ mọ́jọba ṣé ìjọba ló ní pé nígbà tí ráìsì ti lẹ́sì o ṣe pé dọ́là ti já wálẹ̀ o kí ló ti ráìsì tí owó ráìsì ò dínkù kí ló tó wọ ẹ̀wà ò dínkù ẹlòmíì á máa pọ̀ wọ́n lọ́jà pé ẹjọ́ èlò náà ta ráìsì lọ́jà nísìn ó ní ọjà ó ní ọjà nínú ilé o gbogbo ṣọ́ọ̀bù ẹ̀ ló kú fọ́jà o tọ́ba sọ́ba ó mà ti di ninety thousand ó wà nílé ẹ̀ o kò ṣe lọ́ra mí o awátà ní ninety thousand ó ti wá gbàgbé pé tọ́lọ́ ò bá fi ìbùkún sí ò bá àtà ní hundred thousand o ò lè rere ń bẹ̀ ṣùgbọ́n tọ́lọ́ bá fi ìbùkún sí tó yẹ pé iye tó o ní tó o rà síbẹ̀ ló tà á ọlọ́run àwa fi ìbùkún sí owó yẹn yóò wà pọ̀ rẹpẹtẹ lọ́wọ́ ẹ̀ àwa là ń ṣera wa o ẹlòmíì àwọn nǹkan tí ò ní vitamin yóò mọ lọ jẹ kiri wọn mọ mu gàrí torí pé dọ́là ti lọ sókè bó o bá lọ sóko kó o fẹ́ gúre kó o ra irú pẹ̀tẹ̀ kó o fi ṣe gúre ẹ bójá gbódò ló bá yá sí vitamin tó tó láyé yóò sí ẹlòmíì yóò kàn mú bóyá ewédú àtọmọbẹ yóò kàn ṣe papọ̀ ni lóòótọ́ ewédú dá lára àmọ́ bó o bá jẹ gúre ọlọ́bọ̀rọ̀ tó o fi rú sí. Si irúpẹ̀tẹ̀ ni ìní ní wúrú oró irúpẹ̀tẹ̀ bó bá jẹ́ pọ̀nbọ̀n ló bá rí gé sí fine bó ò bá ti rí tó ra ya ẹja sínú ẹ̀ àbí ẹja ẹlẹ́jọ̀ yẹn ìmọ̀ bó ṣe ń porúkọ ẹ̀ àwọn ẹja ẹlẹ́jọ̀ yẹn tá a máa ń jẹ láyé ìgbà yẹn à tó bá ya sínú ẹ̀ báyìí wàá ṣe ọkàn ẹ̀ gbá ṣàdúrà fún ẹ nítorí ìdí èyí mo bẹ̀ wá mo rọ̀ wá ẹjọ́ torí ọlọ́run ṣẹ́rí gbogbo wa àpamọ́wọ́ owó àtàjèrè ọjà nàìjíríà ò ní bàjẹ́ gbogbo wa la máa rí tajé ṣe ẹ bá wa dẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀yin elépo ojoojúmọ́ lẹ̀ ń gbówó lépo ẹ mọ̀ ní dọ́là ni ẹ ṣàánú ajé ẹ ṣàánú wa ẹ yé sọ̀rọ̀ ìjọba wa lẹ́nu wọ́n ń gbìyànjú àwa tá à ń ṣe nǹkan tá à ń ṣe fúnra wa òun ló jó òun ọ̀pọ̀lọpọ̀ wa náà tí wọ́n bá sọ pé à ìyá Fúnṣọ́ Fúnṣọ́ má bínú owó tó ń gbọ́ mi ìyá fúnṣọ́ èlò náà tepo lánàá lọ́dọ̀ yín bẹ̀ yẹn epo yẹn wà lọ́dọ̀ ẹ̀ nílé o ah, ó mà tí wọ́n gan èlò náà tún gbélé òun náà sáré gbowó yẹn létí o ti wá gbàgbé pé tọ́lá wọn bá fìbò kú sí nǹkan tó ń ṣe ìbùkún ò lè wọnú ẹ̀ ṣùgbọ́n tẹ bá bá a ṣe díẹ̀díẹ̀ ẹ rí pé ìbùkún ọlọ́run yóò mọ orí iṣẹ́ yín gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin màmá ọlọ́jà wa bàbá ọlọ́jà wa àtàjèrè lẹ́wọ̀n máa tà lágbára ọlọ́run àmọ́ ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ ìyá ń jẹ mẹ̀kúnnù ẹlòmíì ò lè ra agolo gàrí kan nínú ilé ẹ̀ láti jẹ nítorí dọ́là ni kí ló ṣẹlẹ̀ ṣé dọ́là làwọn náà lù wá torí ọlọ́ọ̀ ẹ pariwo páǹsì ẹ pariwo euro wọ́n ju dọ́là lọ ẹ fi dọ́là lọ́rùn lẹ̀ kílẹ̀ yẹn àti dọ́là fà papọ̀ ó ti wá já wálẹ̀ báyìí ó ti já gan ṣé àwọn ráìsì ṣówó ráìsì wa máa wálẹ̀ ṣówó sìmẹ́ǹtì máa wálẹ̀ ṣówó epo máa wálẹ̀ ṣówó ata máa wálẹ̀ ẹni tó bá máa ṣe ọbẹ̀ tó fẹ́ ṣe ọbẹ̀ gidi inú ilé ẹ̀ ní ìsìn five thousand tó ṣe bẹ̀ five thousand kò tó tó bá fẹ́ ṣe ọbẹ̀ gidi ìgbà ok bóyá kẹ́kọ̀ọ́ jẹ́lẹ̀ méjì kò tó ẹjọ́ ẹ̀ torí ọlọ́run ẹ fi dọ́là lọ́rùn lẹ̀ dọ́là kọ́ là ń ná nàìjíríà mo bẹ̀ wá ni gbogbo wa pátápátá lágbára ọlọ́run dúró ṣèjú kan fún wa o ìlú nàìjíríà ò ní bàjẹ́ abroad náà ò ní dàrú gbogbo wa ta nílé iṣẹ́ àrítajé ṣe o mo bẹ̀ wá torí ọlọ́run ẹ̀yin màmá wa bàbá wa ẹ̀gbọ́n wa òkúlù wa àǹtí wa ẹ bá wa ṣe díẹ̀ díẹ̀ nàìjíríà ẹ̀yin lè máa jẹ́ kó rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ bá ti gbówó lé tẹ́ fi dọ́là lọ́rùn sílẹ̀ ẹ rí pé gbogbo nǹkan máa yàtọ̀ ọlọ́run á ràn wá lọ́wọ́ Queen Abọ́sẹ̀dé lórúkọ tẹ̀sí ṣòro ọmọ bàbá ọlọ́pàá ìyálóde àti ambassador amúlùdù yèyé agbáṣága èrè lu ọlọ́run dáàbà èmi ni mò ń bẹ̀ yín tí mò ń rọ̀ yín láti Abínibí FM pé ẹ jù ẹ bá wa ṣe díẹ̀ díẹ̀ kò ní bàjẹ́ fún wa ìlú nàìjíríà ò ní bàjẹ́ orílẹ̀-èdè wa náà kò ní dàrú ẹ ṣe púpọ̀.